ìpàdé ọlọ́sẹ̀ọ̀sẹ̀ gbogbo ọjọ́ ajé monday aago mẹ́sàn-án sí mọ́kànlá òwúrọ̀ nine am to eleven am ìpàdé olóṣooṣù ìṣòro àṣálẹ̀ agbára gbogbo ọjọ́rú wẹ̀ǹsì àkọ́kọ́ nínú oṣù aago méjìlá sí márùn òwúrọ̀ twelve am to five am ìṣọ̀sán gbogbo ọjọ́ sátidé kẹta third saturday nínú oṣù aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán nine am to twelve pm ìpàdé ọlọ́dọọdún ìsọjí àtúnṣe àti ìmúpadàbọ̀sípò ní Wednesday sí Friday ọ̀sẹ̀ tó bá gbẹ̀yìn ní gbogbo oṣù kọkànlá ọdún November ní aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ five pm daily ẹ tún lè gbọ́ wa lórí rédíò yín lórí ètò tí a pè ní òtítọ́ farahàn rẹ́fẹ́ revelation of truth ní sweet fm one oh seven point one ní gbogbo ọjọ́rú wednesday ní déédéé aago mẹ́rin àbọ̀ sí márùn ìrọ̀lẹ́ four thirty to five pm ẹ sì lè kàn sí wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ youtube àti orí òkè ìdáhùnsí tv àti lórí facebook instagram àti twitter at oia tv àǹfààní sì wà lórí òkè fún àdúrà àdágbà rẹ jésù lolúwa títí lá. superiority of christ superiority of Christ. Yes. Lord Jesus, Uh, ah, in Hebrew chapter one. Nínú ìwé Hébérù orí kìíní. Hebrew chapter one. Hébérù kìíní. I'm reading from verses uh, you know, 1 to 4. God, who at sundry times, in diverse manners, spake in time past unto the fathers by the prophets, hath in these last days spoken unto us by his Son, whom he hath appointed here of all things, hear of all things, by whom also he made the worlds. That is wonderful. By whom also he made the worlds, who, being the brightness of his glory and the express image of his person, and upholding all things by the word of his power, when he had by himself purged our sins, sat down, hmm, sat down on the right hand of the majesty on high. This is too voluminous. Being made so much better than the angels, as at by inheritance obtained a more excellent name than they. Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tí ó ti ti pa àwọn wòlíì bá àwọn bàbá sọ́kùnrin ni ní ìkẹyìn ọjọ́ wọn ni tí ó sì ti ipasẹ̀ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ẹni tí ó fi ṣe àjogún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú ẹni tí ń ṣe ìtọ̀sán ògo rẹ̀ àti àwòrán òun tìkára rẹ̀ tí ó ti fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀ ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlá ńlá ní òkè ó sì ti fi bẹ́ẹ̀ di ẹni tí ó sàn ju àwọn áńgẹ́lì lọ bí ó ti jogún orúkọ tí ó ta tiwọn yọ. You see, this scriptural revelation telling us that in diverse times God spoke. You know, to people or fathers through his prophets. Yes. ọ̀rọ̀ ọlọ́run yìí ó ń sọ fún wa wípé ọlọ́run ní ìgbà àtijọ́ ó ti ti pàṣẹ àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀. prophets are discerning through whom God, you know, revealing his wills from generation to generation you know, on the planet earth. Àwọn wòlíì jẹ́ orísun èyí tí Ọlọ́run ń gbà láti fi ète àti ìpinnu ìfẹ́ rẹ̀ hàn láti ìrandéran. You know, speak through any means than by the prophet. Glory be to the Lord ọlọ́run ò lè ti pàṣẹ ọ̀tá bá ìrandíran ènìyàn sọ̀rọ̀ ṣùgbọ́n nípasẹ̀ wòlíì ló ń bá wọn sọ̀rọ̀. What I mean by by any means, that is any by any means, God could not talk, but only through the prophets. Yes. Ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run ò lè lo ọ̀nà mìíràn láti bá àwọn ènìyàn ìgbani sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀nà kan ṣo tó yàn òun náà ni ọ̀nà ipasẹ̀ àwọn wòlíì. You know, but when we, you know, consider the manner of the prophets of today, is very much unlike the prophets of old. ṣùgbọ́n nígbà tí a bá wo àwọn wòólì ìgbà tiwa yìí ọ̀nà wọn yàtọ̀ sí ọ̀nà àwọn wòólì ìgbà ni. No, our first version of ministry must resemble that of the old one must resemble that of the old one. God speaking to me, He said, Your ministry is like the old time ministry. Old time ministry. Ìlànà àti ìgbékalẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wa ó gbọ́dọ̀ ní ìfarajọra àti ìfarawé pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ ìgbani gẹ́gẹ́ bí Ọlọ́run ti bá àwọn bàbá sọ̀rọ̀ pé wo iṣẹ́ ìránṣẹ́ tirẹ̀ ó jọ iṣẹ́ ìránṣẹ́ ìgbàanì. But by now say God in the last days chosen to speak through his own son in the old by prophets in the last day by his own son. ṣùgbọ́n ní ìkẹyìn ọjọ́ Ọlọ́run ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ní ìgbà àtijọ́ ó ti pàṣẹ àwọn wòlíì bá wa sọ̀rọ̀. See, you know Christ, hmm. but there are no difficult words in this passage, very short passage. Very, very difficult words. They are so difficult indeed. If I can if we quickly touch this verse 3 who being the brightness that is this of the of the of the oh, oh, oh, that is wrong talking of christ the son of god who being the brightness of his glory brightness of his glory that means christ the brightness of the glory of god yes. anything say it or so glory. rẹ̀ Kristi ní show ògo Ọlọ́run. Hallelujah. Hallelujah. You see, you know, being the brightness of the glory of God. Why not God? But before asking that question, let's move a little bit further. You know, the last, you know, the last uh, verse, or what do we call it? You know, the last point of that verse 3 sat down on the right hand of the majesty on high. On high. Yes. Àti àwòrán òun ti kára rẹ̀, àwòrán Ọlọ́run, a bá lọ sí ẹsẹ̀ tó gbẹ̀yìn nínú ẹsẹ̀ kẹta yẹn náà, ó jókòó lé ọwọ́ ọ̀tún ọlá ńlá ní Hallelujah. Hallelujah. Why Christ. You are the Christ. You're supposed to sit on the right hand of the majesty. God didn't do that. God didn't do that. The only thing that made God did so, or what made God did so, is because that Christ obtained a name that is greater than all the names. That is why God, you know, told the angels to bow before him. Yes. Nígbà tí Ọlọ́run ṣẹ̀dá Kristi tó sì gbé iṣẹ́ ìrànlọ́wọ́ lọ́wọ́ kò kàn lọ gbé e jókòó sí ọwọ́ ọ̀tún rẹ̀ pé ọmọ mi ní ó yá wá jókòó sọ́wọ́ ọ̀tún bẹ́ẹ̀ rárá ó ní iṣẹ́ kan tí Jésù ṣe ìyẹn ni pé lẹ́yìn tí ó ti ṣẹ́gun ẹ̀ṣẹ̀ tí ó ti ṣe ìwẹ̀nùmọ́ ó wá fún lórúkọ tó ju tàwọn áńgẹ́lì lọ ó wá pe àwọn áńgẹ́lì pé kí wọ́n tẹríba kí wọ́n bu ọlá in verse four being made so much better than the angels as at in, as he had by inheritance obtained a more excellent name than they you know because of the obtainance of the excellent name That is what made God, you know, permit him, you know, to sit on the right hand of the majesty. Yes. Ó sì ti fi bẹ́ẹ̀ tí ó sàn ju àwọn áńgẹ́lì lọ bí ó ti jogún orúkọ tí ó ta ti wọn. Nítorí pé ó ti jogún orúkọ tó ta ti àwọn áńgẹ́lì yọ nítorí náà Ọlọ́run kà á yẹ láti mú Kristi jókòó ní ọwọ́ ọ̀tún ọlá ńlá ní òkè. In Christendom, it is too much for the believers. They are after the crown without the cross. We are asked no cross, no crown. Yes. Lóde òní, àwọn Kristẹni adé ni wọ́n ń lépa àti ìràwọ̀. Wọn ò fẹ́ gbàgbé lèbú rárá. Bẹ́ẹ̀ kẹ̀ láì gbàgbé lèbú kò sáde kò síràwọ̀. Beginning from the you know, elders in the church. I'm talking of the ministers of the vineyard. Beginning from them, you see, you know, they will want God to manifest in their own life and ministry. When they come to the ministry, they will want God to bless them and the ministry. But God doesn't do it without reason. Our God is a holy God. Let us clap for the Lord. ọ̀rọ̀ yìí kò tá àwọn àgbààgbà àjọ sílẹ̀ àwọn olórí ìjọ olùdásílẹ̀ wọn a máa fẹ́ kí ọlọ́run kó bú jáde nínú iṣẹ́ ìránṣẹ́ wọn kó fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu hàn láì jẹ́ pé wọ́n ṣiṣẹ́ ọlọ́run kì í ṣe ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run mímọ́ ni ó máa rí àwọn nǹkan kan nínú ayé wa kó tó di pé ó bú jáde tògótògó nínú ayé wa wa. God doesn't lavish His own, you know, you know, you know, blessings upon people without reason. God will see the reason before doing something right. Yes. Ọlọ́run kì í ṣe onínàkúnà tàbí bàbá kérésì tó kàn máa máa fọ́ ire rẹ̀ dànù. Ó máa nídìí, ó máa lóhun tó ti rí kó tó di pé ó bá tàrí sínú ayé wa àti inú iṣẹ́ wa. Hallelujah. It is because of the superiority, superiority of Christ. Superiority of Christ. That is why, you know, God takes pleasure in, you know, giving him one thing or other. Yes. Nítorí àjùlọ Kristi ni Ọlọ́run fi kà á yẹ láti fún un lóhun yìí àti ohun mìíràn. Hallelujah. Hallelujah. Now, considering species through Christ, what is through Christ? Revelation of the word by Christ Himself. People that did not obey the words revealed by the prophets, they did not go without being punished. How much more will God punish? those that neglect the words of the Lord. Yes. káwá wo àwọn ọ̀rọ̀ tó jáde nípasẹ̀ Kristi àwọn ìfihàn agbára tó jáde látẹnu Kristi láti pàṣẹ Kristi àwọn ènìyàn tí ìgbàanì tí ó jẹ́ pé wọn kò mú ọ̀rọ̀ àwọn wòlíì ṣẹ wọn ò lọ láì gba ìbáwí mélòó mélòó wá ni àwọn tó ta ọ̀rọ̀ Kristi tàbí tí wọ́n tẹ ọ̀rọ̀ Kristi mọ́lẹ̀. This is to tell you and me that. you know, in the Gospel of Matthew, Mark, Luke, John, these are the four revelations of the Word of the Lord. We need to check through. And I want to tell you, whatever, whatever, whatever is revealed, you don't play with it. You don't play with it at all. You only need to be approaching the world with prayer. Don't play with it at all because you don't need to play or say, people of old did never, did not play with the words of the prophet. How, how, how wrong for us the, the last you know, the people of the last of the of the last generation because we are the people of the last generation on the planet earth the last generation you see how, how also awful for us to play with the word. The, play with the word of Christ Himself. Christ Himself. Yes. Ìrere Matthew, Máàkù, Lúkù, Jọ́ọ̀nù, Baba Kadada a ní láti ṣàṣàrò lórí rẹ̀ jinlẹ̀jinlẹ̀ ká sì máa mú ọ̀rọ̀ rẹ̀ ṣe nípa gbígba àdúrà àwọn ènìyàn ìgbàanì wọn ò ta ọ̀rọ̀ àwọn wòlíì nù àwọn tó sì tánù wọn ò lọ láì jẹ ìbáwí láì gba ìbáwí mélòó mélòó là wá tí ìgbẹ̀yìn ayé dé báyìí a ó wá ṣe ta ọ̀rọ̀ Kristi ká sì lọ láì jìyà rẹ̀. In the word of the Lord. word of the Lord. In the word of the Lord is life. If that is so, should you play with your life? You cannot play with life. For life is eternal. Opposite of life is death. Anyone that play with life, you know, is calling for death. and that shall not be our portion in Jesus name. ọ̀rọ̀ kristi Iye ni ẹnikẹ́ni tó bá fi iyè ṣeré níṣẹ́ ló ń tọ́ ikú ńlá lórúkọ jésù a ò ní tọ́ ńlá. I want to tell us if we have been playing with one verse of the scripture, stop that is mainly from Christ. Stop doing so. And not, you know, the four gospels where Christ spoke alone, you know, all that is revealed through the people of God as they are sent by Christ, you must honor the words. Honor them in the la in the words is what? Life. Yes. ọ̀rọ̀ kristi bó o bá ti ń fi ṣeré àwọn àkọsílẹ̀ nípasẹ̀ kristi bó o bá ti ń fi ṣeré káì má ṣe bẹ́ẹ̀ mọ́ o mélòó mélòó wá ní ọ̀rọ̀ tí kristi fi ránṣẹ́ nípasẹ̀ àwọn ìríjú mìíràn o ò gbọ́dọ̀ fi ṣeré rárá àti rárá. there are people i used to listen to them and it used to amaze me too much when they was one may say oh. He had the Holy Ghost speaking to him to not do something. But he still do it. Ah. What kind of heart is she possessing? Oh yes, she? What kind of heart? Is there something wrong? Yes. More than something is wrong. God shall uphold us in Jesus name. Yes. Àwọn mìíràn àwọn bàbá máa ń fi wọ́n rẹ̀ rírìn ni wọ́n á bọ́ síta wọ́n ní àwọn alétílápá làwọn o ẹ̀mí mímọ́ bá wọn sọ̀rọ̀ kan ṣùgbọ́n ohun tó ní káwọn má ṣe àwọn ṣe irú nǹkan báyìí kò dára. You don't play so far you know the spirit in you hallelujah. Christ in you. What do I say? Christ in you. Amen. Amen. Christ in you. You see, the Spirit in you, so far you know, is the Spirit of Christ. Then you must heed the warning. Hallelujah. You must what? You must heed the warning of the Spirit of God always. These are what you need for you to make heaven. You shall make that glorious place in the name of Jesus. Amen. Yes. Ẹ̀mí Kristi nínú wa, Kristi Jésù nínú wa, a gba ìkìlọ̀ rẹ̀. Gbígba ìkìlọ̀ rẹ̀ yìí ni yóò kà wá yẹ fún ọ̀run. Lórúkọ Jésù, a ó kà wá yẹ fún ọ̀run. In John chapter thirteen verse seventeen, what does it say? If ye know these things. Happy are ye if you do them. If you know these things, happy are ye if you do them. John chapter 13, verse 17. Yes. Bí ẹ̀yin bá mọ nǹkan wọ̀nyí, alábùkún fún ni yín. Bí ẹ̀yin bá ń ṣe wọ́n, bí ẹ̀yin bá mọ nǹkan wọ̀nyí, alábùkún fún ni yín. Bí ẹ̀yin bá ń ṣe wọ́n. It is one thing to know It is another thing to do it. Go to the level of practicing what you know. If you fail to practice what you know, it's of no benefit to you, right? Go to the extent of practicing what you know. It is left for the church of today to know much how God is good. I tell you the facts. to know much how God is good. God is good than what we know goodness of God is. Yes. Ó kọ́ ni láti mọ̀ nípa ìfẹ́ Ọlọ́run. Ohun mìíràn ni láti ṣe ìfẹ́ Ọlọ́run kúrò ní ìkórìíta àti ìpele mímọ́ ọlọ́run nìkan kó o sì lọ sí ìkórìtà àti ìpele ṣíṣe gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run. Christ doesn't bless people for knowing it alone but bless people for doing what they know from today you shall be doing what you know practicing what you believe more and more in the name of Jesus. Jésù kì í bùkún ènìyàn nítorí pé wọ́n mọ ìfẹ́ rẹ̀ ṣùgbọ́n òun á máa bùkún ènìyàn nítorí pé à ń ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. in John seventeen verse seventeen sanctify them through thy truth sanctify them through thy truth thy word is truth thy word is truth. sọ wọ́n di mímọ́ nínú òtítọ́ òtítọ́ li ọ̀rọ̀ rẹ òtítọ́ li ọ̀rọ̀ rẹ. <laughs> Hallelujah. Hallelujah. Empires rise and fall, but the word of God stand forever. Let us clap for the Lord. Àwọn ìjọba dìde wọ́n sì ṣubú ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run dúró láéláé. Empire in the days of King Nebuchadnezzar, what of Alexander the Great? and um, others in their time, you know, as leader in their empire, they rise, they rise and fall. But the word of God stand forever. That is why you and me must know, you know, that, you know, Christ is in his word. Christ is He his, is in what? Is in his word. The world, no Christ in the world, the world in the Christ. Let's all clap for that Lord. Ìjọba dìde, ìjọba sì ń ṣubú. Ìjọba ìgbà Nebukadnesari àti bí ṣubú. Ìjọba ìgbà Alexander àti gbogbo bó ti lókìkí tó àbí ṣubú. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run dúró láéláé. Ọ̀rọ̀ Ọlọ́run ni Kristi. Kristi ni ọ̀rọ̀ rẹ̀. Sanctify them through thy truth. Thy word is truth. It shall beware! well, shall beware! well, shall beware! with you and me in the name of Jesus. Sọ́wọ́n di mímọ́ nínú ọ̀rọ̀ rẹ, òtítọ́ ni ọ̀rọ̀ rẹ yóò dára fún wa ní orúkọ Jésù. ìpàdé olóṣooṣù ìṣòro àṣálẹ́ agbára gbogbo ọjọ́rú wẹ̀ǹsì àkọ́kọ́ nínú oṣù aago méjìlá sí márùn-ún òwúrọ̀ twelve a.m. to five a.m. ìṣọ́ ọ̀sán gbogbo ọjọ́ sátidé kẹta third saturday nínú oṣù aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán nine a.m. to twelve p.m. ìpàdé ọlọ́dọọdún ìsọjí àtúnṣe àti ìmúpadàbọ̀sípò ní wednesday sí friday ọ̀sẹ̀ tó bá gbẹ̀yìn ní gbogbo oṣù kọkànlá ọdún november ní aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ five pm daily ẹ tún lè gbọ́ wa lórí rédíò yín lórí ètò tí a pè ní òtítọ́ farahàn rẹ́fẹ́rẹ́ Fountain of Truth ní Sweet FM 107.1. oh seven point ní gbogbo ọjọ́rú Wednesday ní déédéé aago mẹ́rin àbọ̀ sí márùn ìrọ̀lẹ́ four to 5 pm ẹ sì lè kàn sí wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube at Oríòkè Idahusefira TV àti lórí Facebook Instagram àti Twitter at OIA TV àǹfààní sì wà lórí òkè fún àdúrà àdágbà rẹ nígbàkúùgbà jésù lolúwa títí láé. rẹ ayé ayé asán kí ni èrè rẹ nílé ayé amúlẹ̀mọ́fọ́ rẹ nílé ayé ayé asán.